I don't know, this place, I, <coughs> what I go check look big somehow. Although the camera, and Bishop mọ́tò yẹn náà sure. the motor to ganle, ńlẹ̀ tí tele lò so ó máa ń jẹ́ kí kámẹ́rà yẹn máa wálẹ̀ báyìí ṣé ti ṣe èmi máa eh, torí dashboard yẹn lọ sókè èmi náà seat yẹn náà dẹ̀ lọ sókè this seat go down and. Uh, How was the day? Oh, okay. How many minutes remaining? Kò pẹ́ mọ́. Thirty minutes be twenty minutes? Twenty more. Yeah. Yeah. Well, nineteen. 10. Nineteen. I know it's nineteen minutes more. I'll take them for the... Hello, Mama. Hello, Mama. Mm. Yes, ma'am. Mi rí mẹ́sẹ̀gì yìí, thank you ó mi ì rí bóyá torí pé mi ò sí mi ò tí ì tọ́pọ̀ ní. àmì jésù àmì jésù. yes ma. àmì àmì àmì. mi bú ẹ fọ̀rọ̀ létà ṣá. ṣé ní nọ́ọ̀bà aṣọ láìpẹ́ sẹ́ǹdì rẹ̀ sí mi. ṣé ní nọ́ọ̀bà aṣọ láìpẹ́ sẹ́ǹdì rẹ̀ sí mi mi ò gbọ́. mi ń ṣẹ̀ṣẹ̀ ní nọ́ọ̀bà ṣọlá ibi sẹ́ǹdì rẹ̀ sí mi sẹ́ẹ̀. ó náà no problem. ẹ̀hẹ̀ ẹ̀ ló mọ́ mi. ẹ̀ ló mọ́ mi. ẹ̀hẹ̀ ẹ̀ ké gbọ́ sẹ́yìn. ẹ̀ oníkòyí pé ẹ̀ ẹ̀ mọ oníkòyí náà amsa. ó máa ń pè mí tẹ́lẹ̀ rẹ̀ kò tí kò ní lọ́dún. ok ok ó máa ń pè mí tẹ́lẹ̀ let me pay my house bill all right. Yeah no problem mi ṣáà ní bẹ́ẹ̀ kí ẹ náà èdè mi bọ̀ ẹ̀ for later. ee ó kápẹ́ ìyá tiẹ̀ ń ṣiṣẹ́ ṣáṣẹ́ àrímọ́tò lẹ́nu. ee kéde ni kí can sọ ma ok a gbọ́ Okay, Agbo. Say hello. Say hello to my grandma. good afternoon ma. So sọ yorùbá sí I come from ma. Only I come from ma. wọ́n bá yorùbá á ṣàbáyé sọ ẹ ṣe mà later mà okay give me something let me keep my hand i want it yes ma bye i don't want this my phone to fall down give me the tissue you just want tissue or give me this bottle water i don't want this bottle give me that. Aja, <laughs> Aja, neighbor one in here. They always take me for a walk every morning. Eh? Can I go this way? No. No. Okay. Ooh wẹ́rẹ́ burúkú tó ń sá. I can even turn back. I even go this way. Yes, I will go to Afa. You want turn back? Okay. Let me let me kiss you. Just say you want to taste it. Hmm? I say say you want to taste it. That analogy. I want to taste it. I don't like that analogy. You don't like this one? No, I said I don't like that analogy. I want to okay, kiss analogy. You. I want to kiss you. Okay. wọn ò ní kíní ìlànà nígbà tó fẹ́ ra chips kò nínú ẹ̀ àṣekè àṣekè àṣẹ gbogbo fúrèjì rà ọmọ mi mi nǹkan fẹ́ jẹ́ níbi ìrọ́sí tó bá pọ̀ jù náà máa ń fa tó bá dẹ̀ sí láì fi iyọ̀ sí kò ní dùn ọ̀dọ́ bá pọ̀ jù ó máa ń parọ́ nínú tó bá fi iyọ̀ sí wúwọ̀ sí you know too much salt for some people ẹni tí yóò bá it causes a lot of problems ṣáṣẹ́ mọ̀. Yeah, but this one doesn't have too much. Running nose. Headache. Oh, this place is even more faster. Hmm? Yeah. Oh, film. I'm just a Russian. drink you want to drink? Mm. You know, I'm, I don't drink this, so I don't take the all this thing. Mm. you kòkòrò ni o no i don't like this eh? kí worry about it. Well, <laughs> ìwọ ló ní i know my body i don't like it when i was young i I drank a lot of coke a lot of Fanta in fact jẹ́ n sọ age tí mo nígbà tí mo wà age ten eleven twelve tí bá ti gbé ọjà lọ sékìtì òmùwọ̀ especially mo máa lọ gbé ike kan báyìí ike wo ni máa ń gbé ń gbà yẹn o tí máa lọ ra ìyẹ́ ẹ̀ máa ra ike white lójú ike white báyìí tó máa ń kí àgbo sí nàìjíríà yẹn máa lọ rà ra Fanta fanta yẹn sì pupa ń gbà yẹn the fanta red you know like concrete fanta it's not like the fanta they are doing now mm. it was more redder than that bottle like this then i will máa sọ fanta àwọn ọmọ tó bá ti gbé ibi tó ń ti fanta gbogbo crate tó bá jẹ́ fifteen wọ́n ní mo lè sanwó ẹ̀ sílẹ̀ <laughs> mi ò ní jẹun o fanta ni màmá mu you know <laughs> fanta ni gbogbo owó tí n bá fi ṣaṣọ ń gbà yẹn bóyá mo fi mo tajà yẹn mo wá fowó sórí ẹ̀ ṣé o ti ṣe bẹ́ẹ̀ yẹn mm-hmm. fanta ni màá fi mu lẹ́yìn náà bóyá ti máa kiri irú ìlú yẹn ṣá oúnjẹ tí máa tún rí oúnjẹ níbẹ̀ yẹn níbì kan ní òmù ó wá níbì kan báyìí ó ti pẹ́ wọ́n máa ń gún iyán so wọ́n máa ń pa chicken tó ti yé chicken náà máa fi ṣe àtẹrun nọ́mọ̀ but chicken yẹn lèmi máa ń fẹ́ rà ó wá jẹ́ layers ń gbà yẹn àwọn local uh, Chike, I should take this side. Mm. Let me go hmm. this way. I wonder what they're doing. They're gym. I wonder what they're doing. The car park is full. We should go there. Let's no, go. no, I'm not going there. Oh, wait, we can doing. Your friends? Yeah. Mm-hmm. Fufu, you want The Arabs. Anyway, I'm, the, I'm in Pakistan. Um, mm-hmm. ìwọ ló tún ní kí n jẹ lè báyìí sí mi àdúgbò mi àdúgbò mo kò fẹ́ bite ẹ̀ náà ní kilobyte mo fẹ́ sọ di kilobyte ni let me take kilobyte <laughs> student lele wa mi okay let me stay here first mo ṣe lè àbí kí n mú fi síwájú. 兄弟，咱们就做平民啊，进。 surprise eh, surprise break ni mo gbé ẹ fún. Mm-hmm. the garage is wọ́n fẹ́ clean garage on the nine Tolu kaba ti rí lẹ́tà kaba kò máa glance through it let's be reading it I was thinking it's on the nine even you you thought it was on the nine mm. ọmọ clean garage yẹn but they came to knock the door that they want to clean the garage. And I said, okay, no problem. In fact, they're going to clear, finish before the time. that will come and pick you. I said, no problem. She has to take my car house. I said, ah. But other people are there now. There's a few people, but I have to obey them. mm You already respond to them. Because I respond to the email. I said, but for people, they are not taking their car. They say those people are just you. And in the morning, I saw that messages, Mm-hmm. White messages like that. That was covered with nylon. I was thinking maybe it's a new one that they came with. Eh, maybe they just buy it's a new car like that. they took back me. Thank you. Only me, I remember one of you too. God bless you. Thanks so much. mi ò ń fẹ́ jẹ áfíìsì o jẹ tíìsì lẹ́ẹ̀kan sí o ah, ojú kòkòrò sí ní bírèkì ẹnìkan sì mo bá ẹni náà ṣe ẹ ṣèbí lọ́ọ̀nchì ló wá fún ṣèbí lọ́ọ̀nchì ni mm-hmm. àbí bírèkì ẹ. Má hmm. No. I'm sorry, John. I'm not angry. Don't be What is it? The coleslaw. The bottle is open. Thank you, darling. Time you should go here. Ṣé màá jẹ́ pé bóyá wọ́n fún mi ní tẹ́mi ń sìn ó yẹ kí n lọ ṣe uber wọ́n ní mọ́tò two thousand ni wọ́n fẹ́. iṣẹ́ ti èyí tí máa ń ṣe yẹn tá máa ń gbé yẹn èèyàn kan máa jíjẹ́ jíjẹ́ níṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ èèyàn máa gbẹ You don't come wounding. You know when you walk too much. People will tell you that when you do exercise, you'll be slim. Some people do exercise, they'll be getting more bigger. Show money. Mm. Because because kan nǹkan tẹ iṣan iṣan iṣan méjì lè ti já papọ̀ ọ̀pọ̀ Ọlọ́run lè jẹ́ kí tí wọ́n Are you going with your your kudu? Yeah. What do you want it? No èyí mo bù sẹ́nu ìgò mọ̀ ẹ̀pà mo máa lọ jẹ mo máa lọ mú kí lorúkọ ẹ̀ ni màá ṣe kìíní ní láti I don't want anything like this my system system system uh, my original sugar huh? oh you want your phone I'm still using your phone okay please call me for car auto is my name okay and if you want to come to Canada you don't know how to go about it. Hmm? You want, don't call me, má pè mí ṣeré you can call me. I'm ready to render assistance, okay? But my consultation, when you want to talk to me actually about coming to Canada, and you have to pay for consultation fee, okay? So, Onoko Waja, Lomu ya teacher don't take Take your phone. End it. I'm using, I borrow this phone. Because um, I borrow this phone, then... You can order from there. Can I transfer it? No. Yeah, you can try it. Ah, no, don't. Go. Excuse me. Go, go, go. I don't want you to be late. Okay. Love it. End it, end it. Bye, guys. Call me for every anything but consultation fee first. I'm called for car. Okay? Love you guys. Go, stop it.